lẹ́nu tàbá wò lábìgbà àwọn ọ̀dọ́ ọlọ́lá àwọn ọ̀dọ́ tí ọlá àwọn ọ̀dọ́ wa púpọ̀ àwọn ọ̀dọ́ wọn ti dojúkọ wa wọ́n ń kànlẹ̀kùn gbangba láti wọlé wa bá wa ẹni tó lọ́n bá kọ́ kíkọ́ jẹ́ ni tí ẹ̀mí rẹ̀ ogún dìgbà náà àwọn ọjọ́ yọ ọgbà láyé ó sì jẹ́ ọ̀ràn yìí lórí gbogbo ẹni tó bá fẹ́ sórí rẹ̀ ó ṣàmúlò àwọn àkókò yìí dáadáa torí kó lè bá jèrè nínú rẹ̀ àwọn ọjọ́ náà àwọn náà ni ashru al-awa'il min shahri dhil-hijja àwọn ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ nínú oṣù dhil-hijja ilé ìtàn Nabi sallallahu alaihi wa sallam tó fi yé wa nínú àwọn àdéhùn tó gún régé ilé ìtọ́ wa látọ̀dọ̀ Abdullahi bin Abbas àti ìtọ́ wa látọ̀dọ̀ Abdullahi bin Umar radiyallahu anhum. wípé kò sí ọdún kan tọ́lọ̀ wọn bá nífẹ̀ẹ́ sí káṣí sẹ́ẹ̀rì tí ládàá sẹ́ẹ̀rì sì pọ̀ bí ètò èèyàn bá ṣe nínú àwọn ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ nínú oṣù dhul àwọn sọ̀hábà ni wala jihadu fi anábì ni wala jihadu fi sabilillah kọ́dà tó ti pọ̀ sójú ọ̀nà ọlọ́ọ̀nù ládàá tó gbà kò ní tó ti àyàfi ẹni tó bá jáde nílé tó ẹ kókó dúkìá tí ẹ̀mí rẹ̀ jáde ọ̀wá rí nǹkan kan mú padà bọ̀ sílẹ̀ ó kú sójú ogun òǹgá kú sọ̀hún ambọ̀sibọ̀sì pé ó rí dúkìá dá padà sílẹ̀ ẹni tó bá lọ sójú ogun bẹ́ẹ̀ tírú eléyìí bá ṣẹlẹ̀ sí òun ló lè ní ládàá ẹni tó bá ti sẹ́ẹ̀rí láwọn àsìkò ọlọ́láì àsìkò táwọn olóríire tí wọn máa ń tẹ̀síde nínú rẹ̀ ọ̀kan nínú rẹ̀ lásìkò yìí eléyìí tó ti jẹ́ ọ̀ràn yẹn lórí gbogbo wa ká ti àmúlò àkókò yìí dáadáa nítorí kí dáadáa ti mẹ́mẹ́ kọ́nà ọ̀bọ lè bà sí wa nínú àwọn àdéhùn yìí anábì sallallahu alaihi wasallam wọn ni fa'akthiru fihi min at-takbir wat-tahlil wat-tahmid ama sẹ Allahu ẹ máa ṣe la ilaha illallah ẹ máa ṣe subhanallah lọ́pọ̀lọpọ̀ ní àkókò yìí báyìí torí náà bí ẹ máa ṣe allahu akbar allahu akbar allahu akbar la ilaha illallah allahu akbar walillahi alhamd ọ̀dà púpọ̀ láwọn àkókò ọjọ́ mẹ́wàá ti ń bọ̀ yìí báyìí àbí subhanallah walhamdulillah. ولا إله إلا الله الله أكبر أتقوى الصحابة رضوان الله عليهم wọ́n ẹni tó máa ń mójútó àwọn gbólóhùn yìí dáadáa ní ìgbà tí àkókò yìí bá ti wọlé allahu akbar allahu akbar allahu akbar la ilaha illa allah allahu akbar allahu akbar wa lillahi alhamd ọ̀pọ̀tà kéèyàn mójútó kéèyàn ti mójútó àwọn àti olóore lọ́pọ̀lọpọ̀ lásìkò tá a wéyìí báyìí títí olóore ó náà ní gbogbo tọ́ba bá tọ́lọ́mù tọ́ba tà nàbì Muhammad sallallahu alaihi wa sallam àwọn ètò ìtọ́jú lówó ọ̀ràn ayẹ̀ ẹnìkan gbọ́dọ̀ fi ráàlì ẹnìkan gbọ́dọ̀ fi wọlé sọ̀làwátù rẹ̀ ò gbọ́dọ̀ tẹ̀tì kò sì gbọ́dọ̀ jálẹ́tì bẹ́ẹ̀ ni ọgbọ́dọ̀ jẹ́ni tó ṣe é pé. àwọn nǹkan tó lọ́wọ́ bá ń fẹ́ kó o ṣe o fi ráàlì o fi àkókò yóò wà lè wà ń bẹ̀ ọgbọ́dọ̀ mọ́tòtò yàtọ̀ sí àwọn náfìlà táwọn náà tó gbọ́dọ̀ kún nítorí o lè bá àgbàládá ńlá ó lè bá wà ní kòtò ga lọ́dọ̀ ẹlẹ́dàá wa gbogbo dáadáa sísẹ eré sì ní ládá bí èyí tá a bá ṣe nínú mẹ́wàá àkọ́kọ́ yìí eléyìí tó túmọ̀ sí wípé wọn ò la òṣìṣẹ́ àyè fún wa láti là á torí náà nínú sẹ́ olóore òun náà ní kéèyàn máa ṣe sọ̀dáwàtì kéèyàn tó máa mójútó náà fílà nínú sẹ́ olóore òun náà ní kéèyàn máa ṣe sùyàmù ní ẹ̀ma lè kẹ́nu rúṣẹ́sì fọ́lọ́ nínú àwọn ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ yìí ọ̀dà púpọ̀ yàtọ̀ sí ọjọ́ ọdún léyà. tó ti pé èèyàn gbọ́dọ̀ kẹ́nu rọ́sẹ̀sì fọlọ̀ nínú ẹ̀ èèyàn ti sùyàmù lọ́jọ́ ọdún ọmọ wa ti lọ títí tí òbí jọ kẹsàn-án ìjọ kẹsàn-án tí ó jẹjọ àròkà wà á máa ti lọ bẹ́ẹ̀ wà á tún jọ àròkà nínú àwọn tí wọn náà kéèyàn máa ti sàrà kéèyàn ta aláìní kéèyàn ṣe ẹni tí ò ní kéèyàn lórí owó tọ́lọ́ wọn àti ìdààmú nínú tí olóore òun náà ni ẹni tọ́lọ́ wọn bá bá gbà fún tó ní agbára ọ̀nà láti débẹ̀ kọ́ lọ sí ṣe hajj ilé tó náà dorígun nínú àwọn orígun ẹ̀sìn Islam márùn torí pé nínú àwọn àkókò yìí náà ní ṣe hajj náà bọ̀ sí nínú àwọn olóore ni kí èèyàn kí èèyàn lọ sí ní hajj. O kó tún ti umra pẹ̀lú ẹ̀ kó ti umra ná kó bọ́ra alẹ̀ tó gbé láti fi hajj nínú sí onáni ká kí ní gbogbo ògbà yìí báyìí nítorí pé tá a bá ti ṣe olóore láwọn àkókò yìí ẹ̀sán tá a gbà á lè lérò gbà nínú sí onáni ká sọ òdodo láàrin ẹni méjì tí ń jà wà á máa ṣe èèyàn lójú kòkòrò láti ṣe dáadáa wà á máa pè wọn lọ sí di dáadáa ṣíṣe wà á máa lé wọn wà á máa lé wọn jìnnà sí ìbàjẹ́ nínú àwọn aṣọ olóore nìyẹn nínú aṣọ olóore oníkọ́ máa ṣe sùúrù wọ́n ti ẹni tí wọ́n la faradà tí wọ́n la mú mára nínú àwọn aṣọ olóore nìyẹn nínú aṣọ olóore wọn náà ní kọ́ pẹ̀sẹ̀ tì gbogbo àwọn afi pálapàla bí wọ́n ti ṣe ń tọ́ta kótó ọlọ́run. kó jìnnà sí ọ̀gbọ́dọ̀ lọ ní ìsìn ọ̀gbọ́dọ̀ lọ ńgbà mí náà tẹ́lẹ̀ yìí wọ́n túmọ̀ sí pé èèyàn ń ṣe dáadáa nìyẹn. tọ́ agbọ́dọ̀ gbìyànjú láti rí báwa náà gbẹ̀yìn níbi àti ṣe dáadáa láwọn àkókò tá à ń sọ̀rọ̀ rẹ̀ yí báyìí nítorí kí ládá ńlá eléyìí tọ́lọ́ máa fi san àwọn ẹrú rẹ̀ kó lè bàa jẹ́ tiwa ká má pàdánù rẹ̀ kọ́nà wọn ó sì wá jẹ́ kí àwọn sẹ́nà wọn ní ládàá kọ́lọ́nkọ́ má dùn wá ní ládàá rẹ̀ lẹ́yìn eléyìí báyìí a ti mà wípé tí àwọn àsìkò yìí bá ti tó a ní ká sani tó bá lágbára láti ṣe tí ò bá rọrùn fún ẹ láti ṣe sùúyà láwọn ọjọ́ yìí gbìyànjú láti rí pé ọjọ́ àrọ̀fà ó kọ́lẹ̀ níbi àti ṣe sùúyà mọ̀ rẹ̀ fẹ́ẹ́ nu rọ́ṣẹ̀tì lọ́jọ́ Àrafà olùkọ́ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ọgbà wa níyàn tó ṣe wá lójú kòkò láti máa kẹnu rọ́sẹ̀tì fọlọ̀ fọlọ Àrafà nítorí pé ó ní ọlọ́run ọba ya tara rẹ̀ yọ máa ti pẹ̀sẹ̀rẹ́ fún yàn lórí ẹsẹ̀ ọdún tó ni ọgbọ́dọ̀ gbìyànjú láti rí i pé ọjọ́ Àrafà òun ọ̀bọ́n mọ́ lọ́wọ́ ọjọ́ Àrafà yìí ọjọ́ yòówù olè bọ́ sí kò sí tọkàn pẹ̀lú ọjọ́ tó bọ́ sí torí pé ọjọ́ Àrafà ni wọ́n ti sùyàmù ọjọ́ Àrafà lànàbì ní ti mà pípọ̀ sí ilé ìtumọ̀ sí pípọ̀ fún béèrè tí ò ní láàyè ilé ìtọ́pọ̀lọpọ̀ máa ń ṣe lọ́jọ́ bá tẹgbọdọ arafa anabi sallallahu alaihi wa sallam lọsọ pé kọ kẹnu ló ń bẹ anabi ti ti ń bọ sọ̀rọ̀ bẹ́ẹ̀ tí kò mọ yìí pé kò sọjọ tí ọjọ́ arafa lè bọ sí ni tó fi sọ fún ọ pé kò sọ sí àmọjọ arafa àti mọ wá béèrè pé tọba bọ ọjọ́ júmọ bọjọ sátidé àbọjọ aláàjì tó sọ sí àmọ rẹ àbọ òní tó sí àmọ ó tún máa ti pọ ọpẹ sí yẹn gbogbo àlàyé náà fún ọ bẹ́ẹ̀ náà ni ọjọ́ àṣúra kọ́sọ́jọ́ tí ó lè bọ́ sí àti máa wá sọ pé bọ́ sọ́jọ́ báyìí kọ́ ẹlẹ́yìn ẹsẹ̀ béèrè ẹsẹ̀ béèrè tó ní túmọ̀ torí pé ọjọ́ ni wọ́n ń ọjọ́ ni wọ́n ń bákan náà àti màá gbé àkókò tó àwọn àánú rẹ̀ yìí báyìí àbákòókò tá à ń retí yìí wọn náà ní àkókò tó bọ́ sí àwọn ẹjọ́ mẹ́wàá àkọ́kọ́ nínú oṣù dhul àwọn olùmọ́ni àwọn ọjọ́ mẹ́wàá ju mẹ́wàá lọ wọ́n ju ọjọ́ mẹ́wàá lọ nínú oṣù Ramadan wọ́n ju ọ̀sán lọ ọ̀sán mẹ́wàá lọ nínú oṣù Ramadan bó tilẹ̀ jẹ́ pé òru mẹ́wàá ìjọ àkọ́kọ́ tó sọ̀tò ìjà yẹn lọ. lè má dá nítorí pé ọ̀sán mẹ́wàá àkọ́kọ́ tí ó sọ̀tò ìjà yẹn nínú rẹ̀ láti ríjọ Àrafà nínú wọn láti ríjọ ọdún. anábì sallallahu alaihi wasallam ó sì fi yé wa nínú àwọn àdéhùn tó gún régé ikú ọjọ́ Àrafà oní àlọ́jọ́ tó ga jù lọ́dọ̀ ọlọ́ tẹ́lẹ̀ bó ti tẹ̀sí wọn lòrú tó ga jù ọ torí kọ́ lọ́n sọ pé khayrun laylatul qadri khayrun min alfi shahr laylatul qadri tẹ́rì yẹn ó lórí ju ẹgbẹ̀rún oṣù lọ. ǹjẹ́ tó bá jẹ́ bẹ́ẹ̀ a jẹ́ pé òru tó wà nínú òru tó wà nínú ọjọ́ mẹ́wàá ìgbẹ̀yìn nínú Ramadan yẹn ó mú kí àwọn òru ọjọ́ mẹ́wàá ìgbẹ̀yìn Ramadan kọ́ lọ́lá òru mẹ́wàá ìjọ́ mẹ́wàá àkọ́kọ́ oṣù Dhul lọ. ní ìgbà tí ọjọ́ Àrafà bákan náà ọjọ́ ọdún léyà tó mú kí àwọn ọ̀sán ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ nínú oṣù dhul ọjọọ kọ́tẹ́ ọjọ́ mẹ́wàá ti gbẹ̀yìn nínú oṣù Ramadan lọ walhamdulillah ẹ̀yìn lẹ́yìn àmọ́ ike ní àwọn àkókò yìí náà láti rí i pé palẹ̀ mọ́ di ọdún léyà ọdún léyà nínú ọdún méjì pàtàkì ilé ìtọ́lọ̀ ní kọ́ máa jẹ́ táwọn mùsùlùmí ọdún léyà bẹ́ẹ̀ náà lọ́dún Ramadan àwọn ọdún méjì péré ta ní náà ọdún léyà yìí nínú tí mùsùlùmí fi ti palẹ̀ fún un náà ní pípẹ́ ẹran ilé gbogbo ẹni tọ́lọ̀ ń bá bò láti rí láti bẹ́ẹ̀ kò sì fún ọdún léyà ẹ bá pẹ́ ẹran àgbò lọ́jọ́ ọdún léyà òun náà ní tọ́ga jù nínú kéèyàn máa fi tẹ̀sí lọ́jọ́ ọdún léyà ọlọ́mọba wa bọ̀ yẹn láti rí kéèyàn rẹ̀ tó rówó láti ra kéèyàn gbọ́dọ̀ sáwọn rẹ̀ kéèyàn gbọ́dọ̀ sáwọn láti ra kéèyàn kéèyàn fi náà ní tọ́ pàtàkì láti ṣe ní ọjọ́ ọdún wáyé o gbogbo kódà kó ti kó àti ìrówó tá a fi rà àti mọ̀nà tá a lè gbà rówó rẹ̀ lọ́nà halal tó tu Dhul-Hijjah bá ti wá bẹ̀rẹ̀ táì bẹ̀rẹ̀ a tún gbọdọ̀ gbé kaná wa mọ́ a gbọdọ̀ gbé nǹkankan nínú ara wa mọ́ a sì gbọdọ̀ gbé nǹkankan nínú awọ ara wa mọ́ gẹ́gẹ́ bó wá nínú hadithi Ummi Salama radiyallahu anha eléyìí imam Muslim tó fi jáde anabi sallallahu nínú oṣù Dhul-Hijjah bá ti wọlé kanu yín wá gbèrò láti pẹran léyà kò tún gbọdọ mú nǹkan kan nínú ara rẹ máa o kò sì gbọdọ̀ gé nǹkan kan nínú ìkànnà rẹ̀ máa o kò tí gbọdọ gé nǹkan kan awọ ara rẹ máa o bá yé wa gbogbo ẹni tó bá fẹ́ rí ìkànnà tó sì lẹ́mìí kó fẹ́ pẹran léyà ọba àmọ́ ti rówó rà á ajá pé kó tètè gé láàrin òní sọ́la sọ́tún la mẹ́rin nítorí kọ́ mọ́ba ti bọ́ sásìkò tí ọ̀tọ̀ kó ajá pé gbaná ló ń bùkátà láti gé ìkànnà ọdún ó ti gé ìkànnà ọdún lẹ̀ láti sìn ẹni bá gẹrí gẹrun orí rẹ̀ gẹrí fọ́dún láti sìn náà ló ti gẹ́ lẹ̀ gbẹrun bá wà ó kótó dijọ́ ọdún ọlọ́run lọ́wọ́ kó o ti gbé lọ ọ gẹrun ọ títí tó fi pẹran léyà rẹ gẹ́gẹ́ bó ti dẹ́kọ̀ gbọ́dọ̀ gé kaná rẹ o sì gbọ́dọ̀ gé kankan nu awọ ara rẹ sáájú kótó ní kó pẹran léyà walhamdulilayi ẹ wá rí ẹran léyà yẹn ọlọ́wọ́n bẹ lẹ́dàá wa ó ṣe lófin eléyìí tó ṣe é pé anabi wa muhammed sallallahu alayhi wa sallam ọlọ́kalẹ̀ fún alùpùpù wọn ká máa tẹ̀lé ká máa tọ́ láti máa fi tẹ̀sùn fọlọ́n ọlọ́wọ́n bá ṣe lófin ike ká pa àgbò ẹni tí ò bá lágbára láti pàgò ajẹ́pẹ́ yọ pa àgùntàn ilé ìtọ́jà abo àgbò ẹni tí ò bá lágbára láti pàgùntàn àti pé wàá pọ orúkọ kí ìṣe akọ ewúrẹ́ tó o bá ti wàá lágbára lórí àtìkù orúkọ ọkàn ewúrẹ́ nìyẹn ilé ìṣe abo tó o bá lágbára ilé yẹn ìgbà náà ló tó wàá kan àwọn ògúnfe nǹkan kan yàtọ̀ sí àwọn oríṣi mẹ́tẹ̀ẹ̀ta yìí àyàfi màálù àyàfi ràkúnmí eléyìí tọ́tọ́ pípa pa láti tètè léyà yàtọ̀ sáwọn eléyìí ọ̀tọ́kọ̀ pa nǹkan mi ò láti tètè léyà báyà ìyẹn aṣọ kó wọn pé ooru ọkà pé ooru láti ni o wọn fi o wọn wọn o yà bí gbogbo eléyìí fi o. kọ́ wa ṣe yẹyẹ kọ́ ọmọ bá rọrùn sọ̀rọ̀ afáńfẹ́ títí ẹ̀yẹ kọ́ mọ́ba wọn náà rọrùn tẹ́bí mùsùlùmí ni ọwọ́ kí ló ń da ọ̀la àmọ́ tó jẹ́ kí wọn náà dára pọ̀ mọ́ àwọn ẹni fẹ́ títí ẹ̀yẹ. àwọn ẹjọ́ ọmọ pé ẹ ìgbà tó ń wo wá gbò tó ń wòrí òun yà pa adìẹ kúlé yà tó ń darí eléyà ń fẹ́ títí ẹ̀yẹ ni ẹ̀ wà bọ́lọ̀ pàdé fún ìfẹ́ títí ẹ̀yẹ tẹ́bí wọ́n fẹ́ wọn náà lò Islam tẹ́bọ́ fẹ́ bá lọ́sẹ̀ tẹ̀lé ta Muhammad sallallahu wọ́n sọkúsọ wọ́n wíkówé ẹ máa sọsọkúsọ inú rédíò ẹ ti bẹ́ẹ̀ fi àwọn èèyàn ti yẹyẹ ni ara yín lẹ́ẹ̀ fi ti yẹyẹ nítorí pé nítorí bá ti yà wọn lọ wá dára rẹ̀ torí ẹ̀ àwọn kan tá a máa ń pa fún léyà nìyẹn ẹ̀yà fi téèyàn bá tún wá jẹ́ ike bọ́yá ó ní ẹ̀fọn ó lè pa ẹ̀fọn láti tètè léyà kò sí tó burú ń nítorí pé ẹ̀fọn tẹ́rí yẹn bí màálù lórí ọkàn jẹ́ pé gbólóhùn máa gbé ni. òsìlè farabalẹ̀ báwọn èèyàn ṣe tó ń torí de lẹ́yìn kò lè máa wòran pé kẹ́ máa dúró báyà ya kọ́kọ́ dá lókè yá mu tó àmọ́ tẹ́ ẹ bá máa bẹ́ẹ̀ títí lé tẹ́ bẹ́ẹ̀ títí lé gbá tó jẹ́ o akọ́rọ́mọkùnmọ̀ wọn ìjàjẹ́ mọ̀ pé kọ̀tọ́ lábẹ́ òfin méjì mẹ́ta wọn dáwó rábù kọ̀tọ́ rárá èèyàn kan ní ọ̀dà èèyàn kan ní ọ̀dà àrò fún ṣe rà àyè rà rárárárá tọ tó bá wá tẹlẹ báwọn bàbá yín màmá yín ó wù yín pé káwọn náà pẹran léyà bàbá olówó rẹ yẹ òkùdówó rẹ ni àmọ́ ẹbẹ tún wọn fẹ báwọn ọmọ mi máa ti fáwọn òbí wọn. eléyìí bá dáwó rà ẹni rà ló kọ pé rà gbólé ẹni dáwòrà pẹ̀lú àníyàn pé ń dáwòrà gòlé àtòrí èèyàn méjì mẹ́ta gbọ́dọ̀ dáwòrà ẹ̀ ń dáwòrà bẹ́ẹ̀ dáwòrà fi bàbá yín lọ́wọ́ ẹ̀bùn wọn ẹni wa fún yín o àgbò yín tí bàbá bá wá ní ọ̀dà ẹ̀sọ́ mẹ́lẹ̀ ní bìsí léyà nù gbà náà lọ dẹran léyà tó pàtàkì apawọ́pọ̀ láti rárá fún mi kò sí tó burú mbẹ èèyàn méje abẹ́ni tí òtó méje ẹ lè dáwó rárá fún mi abẹ́ni tí òtó méje abẹ́yàn méje náà wọ́n lè dáwó ra màálù wọ́n lè dáwó ra màálù ṣùgbọ́n tó kéré sí màálù èèyàn dáwó ra èèyàn dáwó ra ó tilẹ̀ jẹ́ pé kò burú ọ́tọ̀nà kọjá ike tí a bá ra agboolé ya wa táwa fẹ́ pa táwa sọ pé bisimilayi ọlọ́ọ̀bọ̀

àmọ́ ńgbà tó ti mú wọn wọ wọn gbà ládà pẹ̀lú rẹ̀ kọ́dà bàbá rẹ̀ àwọn náà ó lè kí wọn bọ̀ ó lè kí wọn bọ̀ pé agboolé àmì àti tàwọn ará ilé mi tó fi lórí bàbá mi àti tàwọn ará ilé mi tó fi lórí ìyá mi àwọn náà tó gbà ládà mẹ́ tí bàbá rẹ̀ bá ti kú màmá rẹ̀ ti kú o tún lè ṣe bẹ́ẹ̀ wọ́n tún gba commission nínú ládà yìí yàtọ̀ sí kó adé pàkànlọ́mọ́wó.

àmọ́ kì í wá ti kó àmọ́ bá wọn pẹran lé àkàn lọ́tọ̀ nínú owó wa ilé ìjẹba tọ dábàá pẹran lé láyé bisimilahi allahu akbar allahumma hada ẹni wà ẹni ẹhìlẹ bẹyì bẹ́ẹ̀ sì máa sọnù ẹni tó bá dé pé kò lè dẹran lé apá ẹnìkan ní ọba apá ẹni tí ọba apá yẹn ọgbọ́dọ̀ sàkíyèsí ọgbọ́dọ̀ sàkíyèsí pé gbàtọ́ bá sọ pé bisimilahi allahu akbar. ó gbọ́dọ̀ ṣàkíyèsí wípé ẹran iléyà yẹn òun fi kún wípé ẹran iléyà alágbájá nù òun fi kún pé ẹran iléyà alágbájá nù kìí ṣe wípé ọkàn pé ẹran iléyà yọkàn ṣe fífi ńlá ọlọ́wọ́ àti ọ̀rẹ́ ẹran ìwọlé pé ẹran jẹ ní tàmí yọ àkóbá ni yìí owó yìí ìwọ lọ ẹran iléyà mi nì ẹran iléyà àwọn ará ilé yìí ọfẹ bá wọn pa bisimilahi lọọbù ayé ìwọ lọ ẹran iléyà alágbájá nì àti tàwọn ará ilé rẹ yíṣe dandan kọ lọ sí karamba ní lárúbá tó pọ tó fi lọ sọsọkúsọ tẹran ọlọjọ tẹlomi lẹlẹyìn pàtàkì bákan náà tó bá ti pé ìwọ fẹ́ pẹran ìwọ gan lọ lè pa fúnra rẹ ló ti dáa ìbá àjọkùnrin ìbá àjọkùnrin ló ti dáàbò tọ ẹran iléyà wa à ń fẹ́ kọjá funfun tó yẹ pé yọọ máa fi dúdú ríran yọọ máa fi dúdú gbọ́rọ̀ yọọ máa fi dúdú jẹun fi gan dúdú ọwà ń bẹ tó eléyìí ni wọn ń pè ní amla bẹ́ẹ̀ ni irú ẹran sanabi wa Muhammad sallallahu alaihi tó pa fún iléyà kiri tọba wa pé iye lẹ́yìn eléyìí a gbọ́dọ̀ lọ jẹ gbèsè láti paléyà ẹni tó lágbára rẹ̀ tó ṣe sùúrù ọbẹ̀ òní sílẹ̀ ńgbà kan àdúrà ni kí èsì ṣe dandan kọ́ gbà ó lè sílẹ̀ ńgbà gba kọ́ má sílẹ̀ ńgbà kan ó sì lè má sílẹ̀ ńgbà gba kó sílẹ̀ ńgbà ẹ̀yọ̀ kan ọlọ́run ọba ní ìṣe bẹ́ẹ̀ sẹ́ni dásìrì rẹ̀ bò lọ́dún yìí tó zakat náà ni wàá lọ́wọ́ àfún mi tí ò ní lè yọ zakat tí wàá sàkó láyé òní sàkó láyé lọ́sí ojú ọmọ wa sí ọmọ wa sábà ń wẹ̀yàn òtún nílé lọ ìdì kí ló dé bàbá òróró pẹran lọ́dún yìí ní kí á ní láti gbàdọ́ lọ ti dọ́ mẹ̀yàn ní ti máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ a lè rówó pa a lè má rówó pa nígbà tí èsì ṣàfihàn tí èsì ti ẹ̀sìn láti kí máa mú ọ títú àwọn ló ń ṣe fún ẹ̀fọ́ ló ń ṣe ọlọ́run náà ni òsìkò láti rí òsì tó burú mbẹ eléyìí jẹ kó tètè jẹ mbẹ òyà àti táwọn àtijú ká táwọn sanra ẹni ká òsì tó burú mbẹ. akramakumullah ẹni tí ìbá ti sin náà tó bá palẹ́ yà àpàdánù nìyẹn o ẹni tí ìbá ti sọlẹ́ ẹni tí ìfi sọlẹ́ sọlẹ́ sọdakọ̀ wọlé sọlẹ́ walakin kadaba wa tawalla ọ̀daràn tí èsì lọ tó bá yà àpàdánù nìyẹn kò sí tọ́lọ́ fẹ́ẹ́ tètè tẹ́lẹ̀ náà tẹ́ bá sọ́dọ̀ ọlọ́lẹ̀dẹ́ rẹ̀ lọ ni ẹni tí eba ti ṣe mùsùlùmí tó bá ṣe nǹkan kan nínú ojúṣe mùsùlùmí àti ìdáná ni kájọ yé wa rọ àwọn ọ̀daràn míì wa wọ́n ń sin lọ́ọ̀ wọ́n retí kí rọmọdán ó dé ni wọ́n ń sin lọ́ọ̀ wọ́n retí kí léyó dé ni wọ́n ń sin lọ́ọ̀ wọ́n retí kásìkò ájì ó dé ni yọ alọ ájì ájì múnásìkì ájì ọ̀daràn ẹ̀mọ́ yẹn tó lọ sáàjì kan wọ́n máa mú lórí mu lọ́rùn kó lọ mọ́ síláàsì

bẹ́ẹ̀ ni ìrètí ń bẹ ọ ẹni tí èsì lọ kékeré sẹ́ran ni wọ́n pa yẹn sẹ́ran ni wọ́n pa yẹn nígbà tí káfíìrì náà bá pẹ̀lú sẹ́sẹ̀ lẹ́ran ni apádànù ànádànù látọ̀dọ̀ aláìlórí lọ́wọ́ wa ẹ̀sìn odindi ni kò kù lábala lábala kò pé mi láàmú èyí ọba mi láàmú àyà àti tọ́ba náà ẹ̀sìn islam kò sèse láàbọ̀ àbọ̀ ẹ̀yà bí tó bá ní ti pẹ̀lú owó tọ́lọ́wọ̀n sì bọ́ láti rí owó ọlọ́wọ̀n ní bọ́ wí bí a di ní sìn olówó rẹ̀ ní ọlọ́jà lè zakati ní sìn olówó rẹ̀ ọlọ́wọ̀n fi ọjà lè. sàmẹ́nìkan lówó kéésì náà ni wọ́n retí ẹ̀sìn tá fowó ṣe wa fowó ṣe ọlọ́run bá kì í gba ìjọsìn kan lọ́dọ̀ ẹnìkan àyàfẹ́ntì máa ń páyà rẹ̀ kò sì sí tùmọ̀ fún páyà ọlọ́run tó kó ń ṣe tọ́lọ́run ò ń dìnnà sí tọ́lọ́run ní ká má ṣe lọ. torí délé ọ̀dọ̀ wọn wá o àwọn ẹlẹ́sìn jẹ́ ti tanra wọn jẹ́ wọn kọ́ bàjẹ́ láwùjọ yorùbá yìí àwọn ẹni tí èsì lọ àwọn ọ̀daràn lásán lásán aláàjì rọ aláàjì arọ aláàjì òfò aláàjì òfò tí èsì lọ táàjì náà wọn pe léyìn ìsáàjì wọn pèlè yẹn abẹ́tí fẹ́ sọ̀tà lọ́làjì aláàjì ti ń kí ẹnìkan pé ẹkú palẹ̀ mọ́ àwọn yìí o lórí rẹ́díò wọn ti pè wọn á kí ẹ àgbà àgbà àfẹ́gùn ẹ sáàkú ọdún ọdún àwọn yìí o la ilaha illallah aláàjì lélẹ́ tún ti rí nítorí délé yìí wa ẹ̀ ń nìkan nìsín àjọkùn ara sẹ́mi pé tí wọ́n ti bá wọn ni bẹ́ẹ̀ náà làwọn náà máa lọ lọ́kọ̀ kan bẹ́ẹ̀ làwọn máa lọ lọ́kọ̀ kan ẹni tó gbọ́ tó ń tètè tí pàlàbà rẹ̀ tí ó kà fún wàláì tó ti lọ kábà máa láéláé nù kò sí tọkọlọ kò sí tọkọlọ ọ lọ́kọ̀ kan tó fẹ́ pa tọ́lọ̀ ò ní òkìtì kan tó fẹ́ pè tọ́lọ̀ ò ní kìlíkà òkìtì kan òkìtì wo lọ fẹ́ dáwájú ọlọ kò sí ayé yìí lásán iná ní gbogbo ọ̀rọ̀ yẹn ma gbogbo ọ̀rọ̀ tí ń jọ lójú ayé ló kilẹ̀ torí de ilé mọ́tútẹ́ sí ọlọ́run mọ́tara rẹ jẹ mọ́tara rẹ jẹ ẹni tí kì bá ti sin lọ bí èsè mùsùlùmí ti sin lọ bó bá pẹ́ran lé àpadà lásán kò sí tọ́lọ̀ wọn bó fi si torí gbà tẹ́yìn náà pa ẹ̀yin tẹ́ ń sin lọ ń bó lẹ́jẹ́ rẹ lọ sọ́lọ́ bọ́lọ̀ ń bó lẹ́ran rẹ lọ ebe ìlẹ̀ ń jẹ́ tó ọlọ́run bó ní gbà lọ́dọ̀ ẹnìkan àfẹ́ntọ́ bá jẹ́rú sin rẹ lódodo torí ẹ̀ ló ti jẹ́ pé a gbọ́dọ̀ wa káyé tara wa jẹ́ Ayi tara àjẹ àlùkìyàmà ń bẹ́ẹ̀ lójú wa lọ àti dé rẹ̀ ó súnmọ́ púpọ̀ lọ́dọ̀ ọlọ́run ọbẹ̀ lẹ́dàá o. torí di eléyìí báyìí mùsùlùmí là ń bá wí o mùsùlùmí náà léyà o mùsùlùmí là ń o wulẹ̀ má lọ ẹran kí lọ ná kí kà torí di báyìí jẹ́ báwọn ohunkóhun tó ń bá ń ṣe lábẹ́ àbúradẹ lánà dé bá ti ṣe lọ àti dànù lásán náà àti dànù àti jìyà ìní tọ wọn mùsùlùmí tọ àpẹẹrẹ léya ó ti ká nìyẹn rẹ ó dáa nípa ẹran tó fẹ́ pa yìí èsì kárí mi kìí ṣàfihàn èsì torí kí ló lè bá a dọ́ọ̀nù àní kọ́ lọ́wọ́ bọ́ gbalẹ́sì lọ́dọ̀ rẹ torí gbogbo ń dá abá ti tọ́lọ́mọ́ ti gbalẹ́sì tọ́lọ̀ bá kọ́ títí wa lọ́wọ́ a àbúrò ńlá nìyẹn kọ́lọ̀ mọ́ títí wa bẹ́ẹ̀ orí ẹ̀dá mà ẹ̀jẹ̀ ká mójú tẹ̀sí wa dáadáa gbogbo tẹ bá wọn fẹ́ ṣe lábẹ́ òfin ẹ̀sìn ọlọ́wọ́n bá wa tó ní í ṣe pẹ̀lú ìjọ tẹ ẹ náwó láti ṣe ẹ máa ná ti dùnú ti dùn ẹ máa ná ti dùnú ti dùn ẹ má kara ẹ má kara ẹ má fi hàn pé ah ń sì náwó yìí ẹni tí wọn bá náwó rẹ títọ́ lọ wọn á máa ná títí ṣètọ́ àná bẹ́ẹ̀ náà báwọn fi ń palẹ̀ mọ́ kọ́dún léyà ń bọ̀ ni àwọn kan ń palẹ̀ mọ́ pé àwọn ò ṣe ọjọ́ fújì lọ́jọ́ léyà wọ́n ti sọ pé àǹkárá làwọn fi wọlé tó wọ́n á lè máa jó káwọn obìnrin olóbìnrin ọmọ wà pẹ̀lú ọkùnrin ọlọ́kùnrin kò lè tètè kéètò ní làǹtí ń gbọ́ láti kékèké làǹtí ń gbọ́ táwọn olórin máa ń sọ wípé jó táwọn kọ̀ọ̀kọ̀ gbágbára kéèsì dandan kọ́ mọ́bìnrin dání kéèsì dandan kọ́ ọmọkùnrin dání ẹni tí ó bá mọ́bìnrin dání yóò rọ́bìnrin lágbo ẹni tí ọba ọmọkùnrin dání yọ ọ̀rọ̀ ọkùnrin lágbo àwọn dàdà ń gbọmí àwọn dìdìrì ń dátọ àwọn sọgẹdẹ lúná wọn pọ̀ mbẹ. tó nítorí di eléyìí bẹ́ẹ̀ wọ́n á lè máa tó kóbìnrin ó wà lẹ́gbẹ̀ẹ́ ọkùnrin kọkùnrin ó wà lẹ́gbẹ̀ẹ́ obìnrin kó ọmọ tó fọ́ sí fún kò lè ṣeé ṣe kò lè ṣeé ṣe láéláé ẹ̀rọ àwọn bàbá àdánù àwọn bàbá òfò tí wọ́n kọrin fún ẹ̀ yẹn ha àwọn ti dá àmà níbi tí wà láì wọ́n ti dá àmà ẹ̀yin náà máa wò tí wọn náà bá ní làkà ìwò wò wọn gbé rẹkọọdù sí ìwọ gbé sínú ilé rẹ onímùsùlùmí nìwọ o ti ẹgbàdùn olórin yìí púpọ̀ ìkọ́ tó máa ń kí alukùránì ti máa kọrin lọ sọ̀rọ̀ pé dábìí rí yín mú ni wọ́n ti mọ̀ pé àwọn ẹ̀tẹ̀pẹ̀ kan wà àwọn nàgẹ̀rẹ̀ kan wà táwọn bá ti ń kọrin nínú fújì táwọn ti ń kọ táwọn kí alukùránì kékúkè gbogbo kékúkè téèyàn fẹ́ kọ́ lójú orí ti yóò tún wọn kọ́ ní bísímì láì yà á sí orí ti wú àbí ẹ̀yìn nǹkan mẹ́ wọ́n ń gbọ́ ọ́nù lé rẹ tọ́ba tún jáde ọ̀nkọjá lọ lẹ́gbẹ̀ẹ́ bí apalọ̀ àbẹ́yìn òsì ẹ̀yìn ẹ̀yìn jáde lé ẹ̀ máa déjúmọ́ lé ní lẹ́gbẹ̀ẹ́ bí apalọ̀ ṣé bí apalọ̀ sẹ́yìn gbọ́ tó tún pè sí bísímì láì yà á sí ní bí apalọ̀ la ilaha illallah àwọn bàbá olóògbogbo ti ń tò gbogbo níbikíbi sẹ́yìn náà dá mọ́ ẹni pé gbogbo ìgbà rẹ́kọ̀dù wọn ìsinmi wọ́n máa gbá wòsí náà ni wọ́n lè gbé sípẹ́ ya ipe nínú olúwa tó ń sọ nínú kuraani olórí ni ẹ o ó ní wàá lé adìyẹ ha nílé gbogbo ikú yẹn ti ń ṣẹlẹ̀ ẹni tó ń tẹnu sọ̀tọ̀kùtọ̀ yẹn ọwọ́ akú ọwọ́ sàárè kò nídìí iṣẹ́ orí bú tó tó ṣe orin kò fẹ́ẹ̀ sí kò fẹ́ẹ̀ sí nítorí pé orin tẹ́ rí yẹn tó máa ń kọ́ ṣètọ́ ni máa ń pẹ̀lú wọn náà ẹ̀yin ní ìsín yìí báyìí ẹni ọlọ́ọ̀ni ẹ̀ májójó ẹ̀ sì ṣẹ̀ṣẹ̀ rájó rí láyé yín tẹ bá wà níbi tá a ti gbé rẹ́kọ́ọ̀dù sí tí gbogbo olùyẹn ń dún kíkakíka tí olórin náà ń ṣe ń pa á lọ bẹ́ẹ̀ sì gbẹjọ́ ẹ̀ní mọ̀gbà ń fi bàtà jẹlẹ̀ báyìí ẹ máa fi àtàjà orí yín náà máa tẹ̀lé orí yín náà máa tẹ̀lé pé ọkàrí ọkùnrin ọkùnrin ọkàrí láàyè láàyè lọ ṣètọ́ nìkan máa ń bẹ pẹ̀lú rẹ̀ náà. ìdínú tóbi jẹ́ pé iná pa ìmọ̀ abẹ pẹ̀lú orin kíkọ ẹni kẹ́ni tó lórí láì sí ìgbògun olórin tó lórí bá ti lè yanu pé ó kọ rẹ̀ tí wọ́n sì lùlù sí onímọ̀gbàdo dìde tí ọmọ mowó wa wọ́n fi léèrè owó tí wọ́n fi ra ṣúgà kẹ́kọ̀ọ́ kò fi ilẹ̀ lé wàláhì kò ní má gbàtí ọmọ ayọ owó tó fi máa ma ìlérí lórí tó fi máa ma lórí tó fi máa ma lórí ẹnìkan ti ewu rẹ̀ lù kàn bọ́ńdù bọ́ńdù bọ́ńdù owó nígbà yẹn twenty naira lówó tó tóbi jù nàìjíríà yìí wọ́n wá ń ti ewu rẹ̀ ń kútọ́ nu ìlú kan wọ́n pè lájàkẹ́ ní Republic of Benin ibẹ̀ ni wọ́n ti ń fowó mọ́ olórin nàìjíríà kan lórí wọ́n wá mú bọ́ǹdù bọ́ǹdù twenty twenty naira yẹn bàbá olówó yẹn wá fi mọ lórí bàbá olówó yẹn fi mọ lórí débi tí ọ̀kan nínú fámìlì rẹ̀ wọ́n pariwo pé aláàjì aláàjì ìyá máa ti ọ̀pọ̀lọpọ̀ nínú èèyàn yìí ó ní tí ọba sọ̀rọ̀ máa kó bá tiẹ̀ náà jẹ. pẹ̀lú ká ṣe náà ní ó ti lára ìnákùná wọ ọbẹ̀ ni kò síbo lélẹ́rìí ó sì máa ṣeré kọ́mọ̀tì kó kọ̀ rẹ̀ láì kó kọ̀ rẹ̀ kàn náwó wọ́n ń kó kọ̀ rẹ̀ gbogbo yóò sì lọ́ọ́ máa náwó torí wọ́n sọ pé ẹ̀ nífẹ̀ẹ́ rẹ̀ ti dìde ẹ mà lọ náwó owó tí rí gbogbo wa là ń jẹ yàtánà wà nù wa tí rọra rí ṣe àwọn náà gbogbo làwọn máa mówó láàmà láàmà olórin ọwọ́ àgbẹ̀ mọ́tò tó yẹ pé àríru rẹ̀ rí láyé òun ó gbé wá bẹ̀ yóò tún gbé síwájú gbogbo èèyàn kẹ́lẹ́ mọ̀ fáwa nù àwa tíyàjẹ àwa aláàrù á tún àmọ̀ fún lówó. kọ́lọ̀ ń di agbọ́n ẹni tí ń tàn wá jẹ òun ti gbọ́n tipẹ́ àwa tí wọ́n ń tàn jẹ ni kọ́lọ̀ ń di agbọ́n. bó wọn ti wá lè máa ṣe bẹ́ẹ̀ tí ò ní sínú kọ́kùnrin kan yóò gbóbìnrin olóbìnrin wá lé ńjọ́ náà obìnrin kan yọ bọ́kùnrin ọlọ́kùnrin lọ léńjọ́ náà kò lè tẹ́ẹ̀sẹ̀ náà ni kò lè tẹ́ẹ̀sẹ̀ náà ni àyàfi tẹ̀ bá ti pé wọ́n kọrin. akramakumullah òde eré èdùn òde orin èdùn àfikọ́ tí wọ́n wà lẹ̀ wọ́n tu ọtí lọ nì bàbá olórin kan ó ti gbọ́ ọtí ó ti gbà débi kan torí ẹ̀ ti dàrú débi kan tó oníkálukú wọ́n á jọ wọ́n jọjọ pé ẹni tó mọ ẹmu lọ́rọ́ lu ẹni tó mọ̀ ògùrọ̀. bàbàrí pa fúlàní kọ torí di eléyìí báyìí isi orí ikú tó tó kọfẹ́ sí lásìkò tó máa ń kọrin orí fún wàláhì wọn lè bọ́ lọ ìrọ̀rùn ní fún wa kátó wá pé kátó wá pé kátó wá pé mùsùlùmí tó kí ṣe ń lé ń àwọn kan ni torí pé bá náwó náà ọ̀nà sórí torí ikú ọ̀fẹ́ náwó rẹran léyà ọ̀fẹ́ náwó rẹran léyà ọ̀dájú pẹ́ni tí ọba fowó rẹran léyà wọ́n á máa fowó ra màálùú sòkù ẹ̀yin ò nìkan àtẹ̀máṣe wá sí ilé ìpín Yorùbá ebe ẹni àlòkù kan kú dá ìkú àwọn akóńjẹkújẹ lọ hmm, pa pa ah, àwọn dáràn Yorùbá níbi ìsìnkú à ń ṣe ìyàwó èmi màálù mélòó wọn pa torí ìyàwó gánà màálù mélòó lẹ pa torí pé bímọ màálù mélòó lẹ pa nítorí kọ́tún léyàdí lẹ́gbẹ̀rẹ́ màálù tẹ̀ pa torí òkú torí màálù lọ́bọ̀kù mu lọ́dọ̀ Yorùbá nínú science and technology tiwọn. wala hawla wala quwwata illa billah. torí ẹni tí ọba kówó rẹ̀ ra léyà ẹ̀rí pé wọ́n rò ó ra màálù kọ́dà ẹni tó ṣe ipe kẹ̀kẹ́ àtìgbálẹ̀ ní ń ta tó ti pé máa kọ́ lẹ́ra ni táwọn èèyàn tún máa bá a dáadáa pé ẹ̀yọ́ ọlọ́run ọlọ́run lọ́la kójọ ẹjọ́ yà rẹ̀ o yọ yí ní yorùbá o náà dá mọ́lẹ̀ ìyá lọ bó wa lágbára yín ṣe ká máa lu tí ọ̀ká oju ọ̀ká kù tí máa lu lójú ojú àgbò lọ sí. torí délé ẹ sì níbi tẹ́ ń kówó lọ kẹjọ oyè yín kan tó kú lé yín da kó sí rẹ̀ ẹ̀yin náà lẹ padà lọ kú. kò síbi tí wọ́n ti ń ná láti yàn. torí ẹ̀ náwó lé ayé kò fi ṣe dáadáa tọ́rọ́ lọ́wọ́ bí wàá lè ìbéèrè ńlá méjì ní retí owó ọ̀nà wo lágbà kójọ kpọ́lá náà sí ọlọ́run mẹ́jẹ kẹ́mi pẹ̀lú rẹ ọbẹ̀ ẹnu ẹni tí wọ́n máa náwó sọ́nà àdánù bí à ń fowó sóko à ń fowó tèrè bí à ń fowó sórí ikú olóòzù bàbá rẹ olóòzù yá rẹ o tún máa lóòzù owó ńgbà tètè kọ́ ọ̀gbádùn bàbá sọnù owó tún sọnù owó tó yẹ kó o fi tún kó o lẹ́yìn ikú bàbá ọ̀ àtún tó bá ti jẹ́ pé màálù bá ní bàbá nídìí tí òfin ní kú ńdọ́ tó kú wà lọ́ọ̀dà mi lójú pẹ̀ níra. àtàrọ yorùbá máa dágbé tí kú bá gbowó àbá fún tó bá kú bá gbàgbó àbára irọ́ ni wọn níra torí pé ìyá wọn ń sàárẹ̀ wọn ránṣẹ́ sí pé yóò lóúnjẹ tó dáa jẹ lónìí tí abáfẹ́ nàṣẹ́rú pàkọ́ nà ń pàkátó kú ẹ̀ àìmọye àìmọye arúgbó dágbé bi lọ́pàá kú wọ́n ní ah, ìyá ń jẹun pé gàrí wa jẹ lọdọ lọ́dọ̀ sí gàrí oúnjẹ táǹsán búrẹ́dì oúnjẹ abájọ táwọn ìyá mi tó gbẹ gbogbo tó ń gbogbo dégún ti yọ tàbí ara Somalia wọ́n wà á ní ẹni ẹni ọmọ ló ma ẹkọ ẹ̀yìn ìyá yín ọmọ rẹ lẹ́yìn tá lọ ọmọ òfò ọmọdé yìí fẹ́kọ́ gbẹ̀yìn ni ọmọdé ọmọ sòkò àníwọ̀n lọ wá ọmọ bàbá yẹn wá ní òun ní fọmọ fún yín torí kò ń tẹ́ gbójú ẹ̀yìn yìí àti irú aṣọ tẹ wọ̀ ẹ̀ ní sòkò ẹ̀yìn ò ní sòkò tẹ̀ yẹn bá kú. ẹ dákun ẹ wo bí ọkọ lọ́sẹ̀ dọ̀tí tó pé ẹ̀ ní sòkò yéésẹ bẹ́ẹ̀ ní sẹ ẹ̀yin yìí ẹ máa ṣe sọlá ẹ̀yin yìí ẹ ṣe mùsùlùmí gidi yéésẹ o ẹ ní sòkò tó ń bá kú yóò kú báwo. ibi tí Yorùbá kọ òkú ti ṣe dé jọ́ǹkà

o ti gbọ́ ká sòkò ọ̀dà o ká sèkì náà ọ̀dà o ẹ̀dá yóò tún asa ẹ̀dá fún turu ọlọ́run ìmọ̀ tí mo lè ṣe o torí àwọn ẹ̀gbọ́n mi àwọn àbúrò mi gbogbo wọn tẹ̀ sí afẹ́ borí olúwa rẹ̀ borí olúwa rẹ̀ pé kíni èyí sọkún dé sọkún kíni tàbí wọn tẹ́fẹ́ yìí náà lẹ sọ tàbá lé egun lé bàbá ẹni òjò tàbá tún ní òjò máa ń kọ́ egun òkò ni ẹ o wọ́n ní wọn emú ní sí bó wa ni ẹ̀sìn ọlọ́ wọ́n fẹ́ sẹ̀sìn ọlọ́ ẹnìkan wà mọ́ tipátipá pé ọ̀gbọ́dọ̀ ṣe ọ̀gbọ́dọ̀ ṣe báyìí bẹ́ẹ̀ mi fẹ́ wà lùtẹ́nẹ̀ agbọ́dọ̀ kíyè sáàrin níjọ́ títí kálukú bá dé ba lọ́ọ́ dára rẹ̀ mọ̀ sọ́kùnrin ni ọ́ àbóbi lórí òtúlé máa lénu kalẹ̀ báyìí ìjọ bàbá rẹ̀ bá kú ọlọ́run ti fi ẹ̀yin mẹ́fà bàbá bí àwọn márùn wá yarí pé àwọn tó tó àwọn ọmọ bí tó ti lọ gbẹ̀sì kẹ́sìn ẹ gbọ́rọ̀ ẹ gbọ́ mùsùlùmí làwọn náà ń pera wọn bá àwọn ọmọ bí tó ti lọ gbẹ̀sì kẹ́sìn o àwọn ọmọ bí tó ti lọ gba wèrè mẹ́sìn o ẹ gbọ́rọ̀ àwọn wèrè gidi tí ọ̀rẹ́ ni pé wọ́n wèrè wọ́n wá mọ pẹ́ni tó rí rẹ pé wèrè àwọn ó sọkó kálukó ti máa de màálù malẹ̀ kálukó ti máa de màálù malẹ̀ lọ́njọ́ títí ẹ̀ náà bá dé bọ̀ wọ́n wá sọ fún wa pé èmi ò nípa màálù nítorí òkú bàbá mi ò èsì nípa màálù nítorí òkú ìyá mi ẹni tó bá ti dàn wò yọ kàn wò kò sí sáfà oúnjẹ kújẹ kan tí ó débi kẹjẹ ó yẹ yìí ekele ẹnu tèmi ń ṣe tí ọmọ àdúrà abẹ́nu ti yẹn gbé falágbá fọ̀ ok ṣé ẹni tí ń sunkún kọ́ ọmọ kú. ọdàbí abánisọkún kọmọ wọn wọn ọjọra wọn eléyìí ọmọ sí ọmọ rẹ nìyí bàbá tí kó tún mẹ́rin yóò tún sunkún bàbá tí kó tún kó rẹ ọmọ sún tọkàtọkà ni ìwọ tó ń bẹ fún bàbá àtìyá rẹ ọmọ jáde láti náà rẹ ni bẹ́ẹ̀ sì ni anábì sọ fún wa gbogbo àdúrà tí ń bá ń tọ́ka fọ́nù fọ́ra jáde ọlọ́run ọba kì í gbà sẹ́mi pé wọ́n ń ṣe tọkàtọkà àtọkàn rẹ̀ yóò ti máa jáde àdúrà ń gan ni wọ́n gbà sọ́wọ́n káwọn eléyìí jẹkújẹ wọn bá wá bíbí àfún ìjókòó tẹ̀túnjó. yáàsì kò ní dọ̀la tán fi ṣe wá àti pé kọ̀dá kọ̀dá àwọn ò ní gbọ́ wọn ò ní gbà tọ́ra àwọn náà pé àwọn ti gbọ́ wá sí yẹn ó yá àwọn náà ṣùgbọ́n táwọn ń ń jẹ abẹ́rẹ́ rí nǹkan bẹ̀ bí tẹlẹ́dẹ̀ torí pé tẹ ẹ bá fún ẹlẹ́dẹ̀ ló ń jẹ tọ́mọ kò ní jẹ bí kórí pọ̀tọ̀pọ̀tọ̀ tọ́ba kiri pọ̀tọ̀pọ̀tọ̀ tó máa ń jẹ yọ ọmọ pọ́n ti lànà bí o kọ ọdún kan bẹ̀. àmọ́ tọ́ba kú ló ń jẹ tọ́da ó lè máa jẹ kọ́ńtàn máa jẹ kó fi gbẹ́mìí ro kò ní pọ́n ti là ara rẹ̀ làwọn kí bàbá ọpa kíyàwó rẹ̀ ọpa ẹpẹran léyà o ẹ̀yin ọmọ náà ọlọmọbó yín láti rí o kẹyìn náà pa báwọn bàbá yín ti ń pa kíkàlùkọ pa Allahu akbar ẹ wo bí dáadáa ó sì wá kọ ẹ wo bọ́pọ̀lọpọ̀ káàkiri ó sì fẹ́ di mùsùlùmí ìwà tó kí bàbá ọmọ bínú èmi rẹran ìwọ náà rẹran ń wọ̀n rẹran rí lójú ayé bàbá mi yóò bá lẹ́bù nìyẹn o. wípé wọ́n ọmọ apẹ̀rẹ̀ lé èmi náà ọmọ apẹ̀rẹ̀ kámẹ́rì kámẹ́rì náà kàga yóò bá lẹ́bù ní ẹ̀ ń tẹ́ra ń jẹ pẹ́ẹ́rán jáde òtítí tó burú kí bàbá ọ̀rẹ́ fún gbogbo ọmọ rẹ̀ gbogbo yín náà lé mo rò pé yẹ wa òtítí tó burú bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ aṣẹ́wó ló ń kówó lé ọmọ rẹ̀ ilé ìjẹba bàbá wọn púpọ̀ láwùjọ rẹ o lè lọ ń bomi kò sí tó burú bẹ́ẹ̀ ọlọ́wọ́n gba lẹ́sìn bàbá wọn tún bí rà ń rà ń kápá kò tó burú bẹ́ẹ̀ mo wa ẹ̀hẹ́n ọ pé dandan ibi báyìí ló ti rẹran lé àgbà tí èsì pẹ́lẹ́ wọn ni mo rò pé yé wa kò síbi tó ti lè rẹran ẹni tó sì nítorí pé arzikì ọlọ́ọ̀ni hẹ́n bàtẹ́ ìsẹlẹ́wọ̀n ẹnìkan máa ti tètè fún ọ pé ẹni tí ìtẹ̀ràn tẹ́lẹ̀ ọ̀gbọ́dọ̀ tẹ̀ràn ẹ gbọ́rú ọ̀rọ̀ ìlú yìí nìkan la ti gbọ́rú ẹ̀ wọ́n yìí sọ bẹ́ẹ̀ níbi láyé ọlọ́mọ ti wá lólùkọ́ wọ́n máa tó as example fáwọn olùkọ́ bẹ́ẹ̀ bá ń wá lù tí wọ́n ti lùkọ́ ìlú tóbi bọ̀ sára mo lówó mo fẹ́ tẹ̀ràn ní sẹ́nìkan àti mi lọ́nà tẹ̀ràn pé bẹ́ẹ̀ yóò dé èèyàn àmọ́ gbà tó fi pé tọ̀ ẹ̀yin náà irú ròǹbòrùn náà ẹ sì máa bẹ̀rù pé wọ́n mọ̀ lè sàgùn sẹ́ra ẹ̀rọ bàbá ọkùlọ́kọ̀ ọba débẹ̀ kọ ọ̀dọ́kọ̀dé lè dá ní ma gbogbo olùkọ́ bá dé nìjẹ́ lè wọ́n sọ ẹran wọ́n sọ ẹran wọ́n sọ ẹran ṣé wọ́n pàtẹ rẹ̀ wọ́n pàtẹ rẹ̀ sẹ́ni tí ọba ara ni òun gbọ́ fúnra rẹ̀ bẹ́ẹ̀ sẹ́ni ìdùnnú ni fún Islam ìlọsíwájú ni fún Islam ìlú yìí láti rí bẹ́ẹ̀ abẹ́yìn rí bẹ́ẹ̀ ẹ máa kiri ká ńkó lẹ́rìí tán sẹ́ran wọ́n ní àwọn kan tẹgbẹ́ ẹlẹ́ran wọ́n láwọ ẹnikẹ́ni tí ọba tẹran lọ́jà méjì ọlọ́dẹ ọjọ́ pé wọ́n sọ bẹ́ẹ̀ hmm. nítorí pé kò túmọ̀ sí lọ́síwájú ẹ̀yin tẹ̀jọ́ wà lọ́jà ẹ̀sùn òdodo fúnra yín ẹ̀sẹ̀ ṣe bí aróko so ẹ̀sùn òdodo fúnra yín torí pé sẹ́ẹ̀rí iṣẹ́ táwọn èèyàn bá ń ṣe láyé tí ilẹ̀kùn rẹ̀ bá sí bẹ́ẹ̀ lọ́lọ́ tẹ́lifíṣẹ́ bá ti ti mọ́ra ẹ̀yin gangan alára ẹ̀ní rọ́nà lọ ẹ̀ní rọ́nà lọ níjọ́ta bá ti ti mọ́ra wa ẹ̀ní rọ́nà lọ tẹ́lifíṣẹ́ pé tó bá ti jẹ́ pọ̀wọ́ ẹ̀yìn ẹ̀yìn náà ni ojú ti kájú yóò tún di pa àǹsọ̀ra wa ẹran mélòó lọ́tà ló wù ẹ́n èmi ọ̀tà kankan òun ta méjì kò bóró yóò rìnrìn àwùlọ lọ yọba tún di kí wọ́n lọ kàn án mẹ́kàn pé òní ta kankan lọ́la lọ́tún la ẹ̀wọ̀n kó oògùn oògùn náà làwọn kó káwọn ọ̀pọ̀lọpọ̀ oògùn yìí náà ni oògùn òfò oògùn àdánù oògùn orí ibú oògùn tó ń ṣe ṣeṣeṣe tí bàbá bàbá wọn ò fi kú tẹ̀wọ̀n kọ́ ọmọ ọmọ náà ní sẹ́kẹ́ni kò ní kù ilé mọ́kù làwọn ti wá torí ẹ̀ lábẹ́ òfin ọlọ́run kò síbi tọ́lọ̀ ti ṣe wálé lẹ́wọ̀n pé má ti ṣe báyìí ṣiṣẹ́ báyìí má ṣe kíní báyìí ẹ̀dọ́ bá kọ́ tẹran nígbà tẹ́ bá fa wàhálà títí títí ẹ bá kó débi tẹ́ kó dé wọ́n bá yanjú ẹ̀ ẹ̀ ìṣẹ̀lẹ́wọ̀n lẹ́nìkan wà sọ pé má ta kíní kàtà wà ń òsì tó burú mẹ ní ìsìnkú ọkọ kó búrẹ́dì sórí àtẹ wọ́n sì ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ eh, ògì mọ́ńtà òsè déjì búrẹ́dì wàhálà wọn ò sì bẹ́ẹ̀ lẹ́yìn wọn ò sì bẹ́ẹ̀ lẹ́yìn kó tó gbọ́dọ̀ wẹgbẹ́ búrẹ́dì áá wọ́n tún lè ní kọ́ wẹgbẹ́ ooru irú irú sẹ́yìn máa rùn ẹgbẹ́ kọ́ rẹ̀ irú ooru wọ́n tún ní kọ́ wẹgbẹ́ ooru àbà irú irú ìlúkòwò nìyẹn ẹgbẹ́ eléwé ẹgbẹ́ alálùbọ́sà ẹgbẹ́ ẹlẹ́rọ ọlọ́ta la ilaha illallah insha allah ẹ̀rí pé ń yí padà díẹ̀ díẹ̀ ń yí padà díẹ̀ díẹ̀ ẹnìkan sọ lọ́jà ń jẹ́ òní tí mo lọ sọ́jà mẹ́ ó ní ìyá alágbádá kì í wá pàdé onìkan ní ti ń tà lọ́jà á wà nǹkan kan ti sọ̀rọ̀ rẹ̀ ẹ dákun ẹ̀ gbọ́rọ̀ kì í wá pàdé onìkan ní ti ń tà lọ́jà irú sẹ́yìn àti kì í ta la fẹ́ máa fi sílé ayé mi àrùsìkì ọlọ́ọ̀tọ́lọ̀ ń pin sẹ́yìn lẹ́ ń pin ẹni torí pé tìpínú rẹ ti ń dùn sí tọmọlàkejì náà lọ́wọ́ bó ti tún tiẹ̀ náà mẹgbẹ ká péjọ ká máa fara ní aráàlú ká máa fara ní àwọn èèyàn kò bí lọ́síwájú o kò bí lọ́síwájú ojú kan náà lọ́mọ wa tọ́mọ yìí bí àgàbàbà àgàbàbà ọlọ́bì kankan ojú kan náà ní ti yí o ọlọ́bì kankan bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ wà nù gbèsè ayé yìí kọ́ bó tún wá sí wáyé o ṣé ọlọ́wọ́ bàbá wa ràn wá lọ́wọ́ tá a bá wa lẹ́ran léyà wa. káma pa àgbọ̀dọ̀ pa o ṣáájú kátó ṣe sọ̀láàtù lẹ́yìn. aqulu qawli hadha wa astaghfirullah al-azim li wa lakum fastaghfiru innahu huwal ghafurur rahim. الحمد لله والصلاة والسلام على رسول الله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد بيده الخير وهو على كل شيء قدير وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله عباد الله يقول الله عز وجل ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم وإياكم أن اتقوا الله عباد الله dájúdájú ọ̀kan nínú àwọn sàhábà nàbì muhammed sallallahu alayhi wa sallam lọ́jọ́ ọdún léyà kan ó sọ fún anábì pé mo ti pẹ́ ẹran ṣe mí o ṣáájú ká tó ṣe sọ̀dá àti làyè anábì sọ fún pé ẹran lásán lọ pa ó tún pa mí ìdípò rẹ̀ ẹran lásán lọ pa ó tún pa mí ìdípò rẹ̀ eléyìí túmọ̀ sí pé àgọ́ lọ pẹ́ràn ṣáájú sọ̀láàtì rẹ̀ yìí àgbọ̀dọ̀ pẹ́ran ṣáájú sọ̀láàtì rẹ̀ yìí láti máa ṣe àlékún àlàyé nípa ilé yìí ní ọ̀sẹ̀ tó ń bọ̀ pẹ̀lú bọ́ọ̀lọ̀ ẹ jẹ́ ká ṣàkíyèsí pé àwọn ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ tá à ń sọ̀rọ̀ wọn yìí wọ́n ń kalẹ̀kùn gbangbangba ó sì súnmọ́ kọ́ bẹ́ẹ̀ lọ́jọ́ àlàbà tó ń bọ̀ yìí ìyẹn ni pé tí tíjímà ti ń bọ̀ ọba ti dé àwọn ọjọ́ mẹ́wàá yẹn yóò ti jẹ́ kó ti bẹ̀rẹ̀ fọyájọ́ kejì jọ́ kẹtàlá lọ́jọ́ júmọ̀ àti ń bọ̀ yìí ká gbìyànjú láti rí i pé à ń ṣe ọ̀pọ̀lọpọ̀ ìrántí ọlọ́run ọba nínú àwọn ọjọ́ yìí allahu akbar allahu akbar allahu akbar la ilaha illa allah allahu akbar allahu akbar wa lillahi alhamd eléyìí ẹjẹ ajé ọkọ gidigidi lẹ́nu wa nínú táàmù àwí ẹni tó lọ́wọ́ bá bá fi ràn lọ́wọ́ wọn ná nínú owó tó bá ní láti fi ṣe dáadáa pẹ̀lú ẹ̀mí pé mọ̀ ń sin lọ ọlọ́wọ́n bá yọ ọ́ san aládìpínlẹ̀ ẹ̀sán torí àsìkò tá a wà nínú rẹ̀ inú dáadáa ta lè fowó ṣe oní ẹ̀nípa láìní ẹ lè máa bọ́ wọn ẹ lè fún wọn lóúnjẹ èèyàn dáàtọ fún yàn kódà tẹ bá mẹni tó yẹ pé bóyá òní rọrùn fún wa láti ra aṣọ ọdún dá fáwọn ọmọ wọn èèyàn lè rà á fún èèyàn ra ìgbọn akọ fún kọjá fáwọn ọmọ rẹ nínú sí olóore náà nìyẹn bákan náà èèyàn lè ra oúnjẹ kéèyàn lọ gbé fún wa kó lè bá jẹ pé ìdùnnú làwọn náà fi ṣe àwọn ọjọ́ yìí eléyìí náà nínú sí olóore náà ká sókun ẹbí wa pọ̀ nínú sí olóore láti rí i pé ẹni tó ń pa wà pẹ̀lú rẹ̀ àti ń jà látọjọ́ tó ti pẹ́ káàkiri ẹ̀mú wá tó nínú sí olóore náà ni gbogbo àwọn nǹkan wọ̀nyí àtàwọn nǹkan míì tó jọ ẹjẹ́ pọ̀pọ̀ nínú ọ̀rọ̀ wa ẹni tó lọ́n bá ràn lọ́wọ́ láti lè sọ̀sọ̀ yá nínú àwọn ọjọ́ yàtọ̀ sí ọjọ́ ọdún nìkan tá sọ̀sọ̀ yá mọ̀ níbẹ̀ ẹni tó bá sì lágbára láti lè lọ sí hajj ǹjẹ́ ẹjẹ́ mọ̀ pé kò tí ì pẹ́ jù títí dìtín sọ̀rọ̀ kò tí ì pẹ́ jù fẹ́ni tó lọ́n bá fún lówó tí ò tí ì kò tí ì pẹ́ jù o lè sanwó fáwọn oní international ní kíákíá tó wọn náà padà dẹni tó lọ sí hajj bẹ́ẹ̀ ni wàá tún láǹfààní àti ṣe umra ẹni tó sì ti sanwó tó yẹ pé àwọn ti lọ kátúmọ̀ gbàgbé wọn nínú àdúrà nínú sólórí náà ni tẹ̀mọ̀ pẹ́ lómi náà bá ń ṣe lọ́nù tó yẹ pé lílọ rẹ̀ láárí àgbàdà rábọ̀ rẹ̀ kọ́nà ọba kọ́ máa ṣe tàwọn alálàájì lọ́dún yìí kọ́ máa ṣe bẹ́ẹ̀ kọ́nà ọba kọ́ dáàbò rẹ̀ bò wọ́n kọ́nà ọba kó fún wọn ní tẹ́nà ṣe àwa náà bí kíbi tá a bá wà kọ́nà ọba kọ́ dáàbò rẹ̀ bò wá ṣé olórí olórí olórí táwọn náà lè ṣe táàbì gba ládá púpọ̀ ọlọ́kọ́ràn wà lọ́ láti ṣe tá a bá wá rí ṣe kọ́nà ọba kọ́ dáàbò ó sì àwọn ẹsẹ̀ láti ẹwọ́ gbà lọ́dọ̀ wa nínú tọ́lọ́wọ́n bá ń fẹ́ máa ṣe ní gbogbo ògbà torí pé ọlọ́run kan ṣe àwọn màláíkà rẹ̀ náà ṣe wọn náà ní ká máa ṣe sallallahu alayhi wa sallam nítorí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 وأذل الشرك والمشركين ودمر أعداء الدين من الكفرة والملحدين ومن شايعهم اللهم قل لنا ولا تكن علينا وانصرنا ولا تنصر علينا وأيدنا ولا تؤيد علينا واهدنا ويسر الهدى لنا اللهم إنا نسألك بأنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أن تصلح لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم يرحمكم الله الله أكبر